الله الرحمن الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين على قسم الله سبحانه وتعالى أطلع بكاره àti orí ajé ń jẹ́ tán rẹ̀ oníṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam mo ti sọ ọdún lórí tafsiro wa nínú suratul Baqara aya 208 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم قل وولي أيها الذين آمنوا مكرم من يودد أي من توتر ìmánì ìtọ́lọ́run ń bẹnu ẹ̀yìn ń bẹnu ẹ̀jẹ̀ yín ń bẹnu oríkèríkè ara yín ẹ̀ ń lo ìmánì nínú wà ẹ̀ ń lò nínú ṣe ẹ̀ ń lò nínú ọ̀rọ̀ sísọ òdòkòrò fi ń ṣe nìkan àfẹ́ ẹ̀wọ̀n nù síláàmù àbí ìrìwáyà olóhùrú fi sálmì olóhùrú fi sálmì káfà àwọn olóhùrú fi sálmì káfà tí sí nìyẹn bá ba kẹsọ́rọ̀ àbúgbà fàtíhà ìdí ìkejì tí mùsùlùmí náà ní nínú ìtìsìlámù mú lọ́wọ́ nínú ìṣesí àṣìṣe ìlú ká wà láfíà fúnra ẹni bákan náà ni àṣìṣàlùmù ká wà láfíà fúnra ẹni àṣìṣàlùmù kájúkọ lùsẹ́lẹ̀ fúnra ẹni gbọ́dọ́lọ́ sọ pé wà ní jẹ́nà orí sẹ́lì fàjẹ́lá ìlànà wọ́n wá kẹrìnà àìlànà wọ́n wọ́n sẹ̀rí ọ̀lànà ọlọ́run ní tí àwọn kèfìrí tẹ fẹ́ bá jà papọ̀ tí wọ́n bá sẹ́rí síbi kẹjọ sọ àsọyé kẹjọ fipájú sẹ́lẹ̀ fún ẹni kálàáfíà fi wáyé fàyẹ̀nà àhà ìwà nẹ́bi tẹ̀sí tí wọ́n sọ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ wọ́n tẹ̀wá kálá àmàlùmọ́ọ̀nù gbára lé ọlọ́run so riwaya ló kò ló onítùmọ̀ títí ẹ̀ onífẹ́ ìmùsùlùmí ẹ̀dùn fájú sẹ́ẹ̀lẹ̀ sínú ẹ̀sìn tó fàyè ju àlàáfíà ẹ̀dùn fájú sẹ́ẹ̀lẹ̀ sí òfin Islam tó fi àyè gba àlàáfíà láàrin ara wa síra wa. ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان ẹrù wọnú ẹ̀sìn tẹ́lẹ̀ dúpàdù sọ̀tọ́ ọba tányányá wàlá àjátàrí ẹ̀rọ fọ́tún wá ní ṣùgbọ́n àmì ìnáwó lákún àìlúhùn múrí ẹnà wà tẹ̀lé sùúrù olùkóró fèsì nìkàfà ẹwọ ìsìlámù tán yányá ẹgbà òfin rẹ̀ gbọ́ yányá ẹmọ́jù kan bàkan ẹmọ́jù kan lẹ̀ bàkan mú ẹgbà ìsìlámù tán yányá wàrà tàtàyà òkú tó wá ti ṣèǹtàn ẹmọ́ wàá tẹ̀lé lánàá èṣù àwọn ìlànà èṣù ẹ̀jẹ̀ ẹ̀sìn. إنه لكم عدو مبين tó lé ṣàìtọ́rùn yẹn ọ̀tá tó hàn ló jẹ́ sí i. Yá ẹ̀wọ̀n lẹ́ni afáwọn àkùnláàbí Mùsùlùmí ọ̀bí ọmọ ọba àìmọ̀. Ó ní bọ́lọ̀ bá ní yá ẹ̀wọ̀n lẹ́ni àná. Ìdá pèmí ìtọ́lọ́run dáhùn ti ẹ̀gbẹ́ bọ́tọ̀ yìí fàstẹ́mìírù wáyéwu ẹ̀tẹ́tí ẹ̀fì ìsìn tó fẹ́ sọ ẹ̀tẹ́tí ẹ̀fì ìsìn tó fẹ́ sọ ìmà akọ́n fàtàkàríyó nàbí wà ìmà náhàyó fàtàkàríyó nàáyì bóyá o lè jẹ́ pé àṣẹ kan ọlọ́pẹ́ parí kẹrìntì láṣẹ yẹn ó sì lè jẹ́ ìkẹyìn wọ̀ kan ọlọ́pẹ́ hẹ́nà fún ní kẹrìntì náà sí i so ìdájọ́ tọ́lọ́ máa ń dáhùn mi ní pè yí kì í pe àwọn tòṣì rí bẹ́ẹ̀ kì í pe àwọn tòṣì rí bẹ́ẹ̀ torí bí àyè mi níwájú ọlọ́run kò lẹ́gbẹ́ kò láti wójú ìbápẹ̀lú tí èèyàn fẹ́ràn ní ìbápẹ̀ ọlọ́run sáwọn mi ní pípẹ́ tọ́lọ́ máa ń dáhùn mi ní pípẹ́ pé bí mo ti fẹ́ràn wọn tó bí mo ti fẹ́ dáadáa wọn tó wọ́n bá tẹ́tí sí tí mo fẹ́ sọ yìí ló burú fún wa wọ́n bá tẹ́lẹ̀ sí tí mo fẹ́ sọ yìí yóò sọ wọ́n lórí ayé àti ìgbà ìṣẹ̀yàmù irú pípé yẹn bọ́ náà bá ránṣẹ́ sáwọn kìfì yìí káró fún wa sọ àwọn mímì kẹ́nà lè wúlò fún ọlọ́run fi máa ń dá àwọn àgbègbè sọ kí ọlọ́run wọn fẹ́ bá wa sọ ó ní olówó ń fi sí nǹkan ẹwọn mùsùlùmí chanyanya bẹ̀rẹ̀ látọ̀rí bí tí ń jẹ́ pìlẹ̀ ìpìlẹ̀ síláàmù ìpìlẹ̀ ìpìlẹ̀ síláàmù orísun ẹ̀sìn gẹ́gẹ́gẹ́ ọ̀làpàá lẹ́bàárà ní gbogbo ọmọdé wọn sún la ẹ̀lẹ̀ ìwọ́n mọ́ àwárí jáde wò tọ́ ìpìlẹ̀ síláàmù yẹn má da nǹkan pọ̀ mọ́ lọ́rùn má tẹ̀lé ìyẹn kẹ́ni tẹ̀lé ìtafọ́jú débi tí wàá gbé ẹsẹ̀ lọ́rùn mọ́fẹ̀ẹ́rin yẹn kẹrin nífẹ̀ẹ́ ta bọ́dú débi tọ́rọ̀ ọ̀tọ̀lọ́ wà ní gbogbo lẹ́yìn rẹ̀ mọ́ àfọ̀rọ̀ tẹ́ni yẹn mọ́ wọ́ òkúta mọ́ wà igi mọ́ wọ olùlọ́lọ́run mí lẹ́yìn ọlọ́run mọ́ mú àfáà kan lẹ́yìn ọlọ́run mọ́ mú olórí ẹ̀sìn kan lọ́lọ́run lẹ́yìn ọlọ́run mọ́ mú lórí ìlú kan lọ́lọ́run lẹ́yìn ọlọ́run àbára ẹnjẹ́rẹ́ ní ìjàbọ̀rọ̀ ìlàhàwò hàwá wà àbọ̀láhù lọ́ọ̀hù àrà ẹ̀yìn wà kọjẹ́mà àlá sàmìlì wà kọlùbìhì wà gàlà àlà kọsọ́lì ìṣàwà فمن يهديه من بعد الله أفلا تذكرون ẹlòmíràn ní àfáàká tí ń gbọ́rọ̀ sí lẹ́nu ìfẹ́ inú rẹ̀ lọ kò ní àṣà kan ìfẹ́ inú rẹ̀ lọ ní tí ìfẹ́ inú bá ti fi tẹ́ẹ̀tì fún ìṣiṣẹ́ kò ní mọ́dé àbíkà kò ní ṣéwù ká kò ní tí ìfẹ́ inú rẹ̀ bá ti ń lọ mọ́sálásí ló wà mọ́sálásí kọ́lá yóò ti dáyé mọ́sálásí lọ́nà لأن هواه هو أبصاره وشيخه ومربيه ومشيره torí pé الوجوب والهوى كما قال ابن عباس رضي الله عنهما الهوى يهوي بصاحبه إلى النار ìfẹ́ni ìmọ̀ padà ń darí ẹni tí bá ní ìfẹ́ sínú náà ìfẹ́ lè bí ẹwà ìjọba ìzáàlìkì àádọ́dé tí a lè kan wá bá fà wà sọ̀rọ̀ yìí tó ní àmàdúgbẹ́fọ́ lóhun o alẹ́bí jama'a náà hàlàhàwà káyìnyàn lánìí gbóró káfẹ́rìnyàn kan títí káfẹ́ fi dọ́gba òfin ẹ̀sìn ó ti pẹ́lú ti ń bẹ ṣùgbọ́n àwọn ẹnìjọ́ kìí náà ń takò àwa ti nílà ìtakò tọ́rọ̀lọ́ fún àbá ilé ìgbẹ̀ láàrín sàhábà àpẹẹlẹ́tọ́lọ́ òsì fún olùkọ́ sàhábà ló sì fún níbi ìmà níbi kálọ́mà níbi ìpáyà ọlọ́run tàbí ní ó sórí kan fún wa kí lórí náà ó pa gbogbo àwa mùsùlùmí nílùú mọ́kà yìí ó pa wá pọ̀ lórí ìfẹ́ inú rẹ̀ so ibi tó bá ti ní kálọ náà là ń lọ hmm. kí lẹ́ pè lọ́dọ̀ bó lẹ́ àwọn olóṣèlú yìí wọ́n lò ní vóòtì àrí gbogbo olú ó fẹ́ràn rẹ̀ àtajá àti gbogbo wọn dìbò fún afẹ́ ìfọ̀rọ̀ mú fẹ́ wí ọ̀rọ̀ yìí náà afáwọn ojú wọn pọn wọn ni kálá iná hawa ya wàhawáka wàhawákún kúlù hawa wàhawa iná wọn ni sọ onífẹ̀ẹ́ ti ní àti fẹ́ nù tiwọ́ tí gbogbo rẹ̀ ìfẹ́ nù sì rí so olóbi sọ wípé lọ́rùn bá gbé ọkalẹ̀ ládarí nídìí ẹ̀sìn àbí níbi tọ̀rọ̀ àbí láàárín àdúgbò àbí mọ̀lẹ́bí فالإنسان على غاية الخطورة عند الله inú ewu lálá lè ń bẹwàjọ náà torí kẹ́mí èèyàn rọ̀ kó tẹ̀lé èèyàn ọlọ́run dẹ́rì rẹ̀ ọlọ́run gbẹ̀rù lẹ́nu kalẹ̀ tí èsì ẹranko èmi yìí sábà rọ̀ ẹwùtọ́ ọlọ́run gan ẹsà mọ̀ tún rẹ̀ náà ni máṣe máa bẹ́ẹ̀ sí sọ lọ́dún tó kọjá ẹsọ lọ́dún gbogbo ọ̀pọ̀lọpọ̀ wọn mọ̀ sọ́nà ní gbogbo ọ̀n tẹ́lẹ̀ sọ́tẹ́ lọ́rọ̀ mi ká sí àmọ́ ẹ̀mí òun tí ẹ̀mí èèyàn ò rọ̀ bẹ́ẹ̀ wọ́n á jó lórí ẹnu náà ló dùn ní owó lórí lórí so lórí ní ipò ní àṣẹ tọ́nà bá ti tẹ ilé àwọn èèyàn bá fún ọ tó tẹ ẹ̀mí àwọn èèyàn bá fún ọ àpèyàn bẹ́ẹ̀ ní owó ta ló ní ẹ ṣe kò wà ní ẹ sì bẹ̀rẹ̀ ó ní àmì ìbẹ̀rẹ̀ láàárín ìlànà tọ́lọ́ ní ẹsẹ́ ní àmì ìwọ ni tí wọ́n fi àyíṣe wọn ní àwágbà wọn pọ̀ fún mi parọ́ tọ́lọ́ bá ti gbọ́ sínú kò yẹn tí ẹ bọ́ wọn jọ ọlọ́run orí tí wọ́n dọ́gbọ́n sọ fún ọ ní wípé gbogbo bá ti ń ṣe yìí a ti fi ọjà ọlọ́run ẹ̀yìn rẹ látò táwa nìyí tániwọ́ alẹ́nu míì tí wọ́n tò lẹ́yìn rẹ̀ títí ẹ̀rù nípa ló bá kìí rámù torí wọ́n gbọ́n tí ilé lánà ti ṣe ẹgẹ́ afáwọn ajá náà ń gbé ìfẹ́ òráyè mẹ́sìn rámù lọ́tà àwọn kèfèrè sọ fún iṣẹ́ lájọ́ kìí àná wípé ìbá ti pé ogun tọ́nà ọba fún sábó fún ọyún àbágbà fún wọn kèfèrè mọ́kà làwùlá tí a ní ìlànà ó ti yá Musa tó bá ṣe ní pé irú tàwọ̀ tí ọlọ́run bá fún Musa ló fún wọn Muhammad àbábà kan ọlọ́run ni wọ́n lè jù àwọn tá a fún jọ́gbìn ní àná àwọn òjò sọ́tà tí wọ́n gbà ní. ó tí wọ́n bá ní ìgbà Kùránì rí gbọ́ fàtúndì jáde mímí ní èdè láàyè kú àdá nìgbùmá níta àwọn náà mú ìwé òfin ní ìwà látọ̀dọ̀ ọlọ́run tó mú ìyànmọ̀nà ju Qur'an lọ èyí tó tún sọ ọ̀dẹ̀dẹ̀ lágbẹ́lẹ́ ìlú àti ilé ẹ̀gbà Qur'an lọ ẹ̀yìn náà wà lọ fẹ́ lọ́n kọ́ ló fi ní ìwé òfin ní tí ó darí tí wọn bá ti lè fèsì challenge yẹn kí wọn pèlúsù tíra ní tó mú ìrìnà ìlú Quran lọ ìwọ ọmọ wípé fẹnu wọn tẹ̀lé o so mùsùlùmí láti kó sí ìsìlámù yẹn yẹn ó gbọ́dọ̀ fúri ara ẹ̀ kó níbi ìfẹnu ara ẹ̀ so wọn á tíyẹn sí nílà káyé ní wípé ibi tí wọn bá ti lè fúri ẹ̀sìn ẹ̀ kó níbi ìfẹnu ẹ̀ kò yẹ kó tẹ̀lé fẹnu ẹ̀ lómi ìmọ̀ mẹ́sì torí pé tí o bá gbọ́dọ̀ fẹnu ẹ̀ mọ́ tó bá ń gbọ́lá fún fẹ́nu ẹlòmíì tẹ́jọ jẹ́ ẹ̀dá tó yàtọ̀ sọ́lọ́run tó sì yàtọ̀ sófin ọlọ́run ajẹ́pẹ̀yìn tó sọ́ra èèyàn dẹrú gan fẹ́ ní ẹnìyẹn tó ó sì gbìyàn kù láyé kánà èèyàn sọ́ra rẹ̀ dẹrú fún ẹ̀dá èèyàn lẹ́gbẹ́ rẹ̀ tí ìbá nílò aká yìí rí o tí làká yìí wá sí náà ni wípé ibẹ̀ bá ti wá sí àwọn aláwọ̀dọ̀ ẹ̀tẹ̀ wá lórí mọ́lẹ̀ ìbá fún wa lọ́wọ́ ìjọ tí làká yìí bá ti kúrò ara rẹ̀ lẹ́yìn òní máa sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ wà nílá ìdátọ́lọ̀ ọ̀dọ́mọ̀ ẹ̀dá ẹ̀rí wípé tí ẹ ilẹ̀ ti mí ni mí bọ́lọ̀ sí kún ọ lé ló pè mí náà ni so bó bá wẹ́ kí n gba tiẹ̀ wọn náà gba tiẹ̀ ní bọ́lọ̀ sí gbọ́mọ̀ ẹ̀dá yẹn kalẹ̀ nìyẹn ṣùjọ́ tó máa wá gbìyànjú tó rẹ̀ ẹ̀mí ẹ débi tẹ́ni ní ẹ wò kò tábù kankan tọ́lọ̀ ọba sọ́lá irú ẹ̀mí yẹn ó tó gbọ́dọ̀ wá bí ìṣẹ̀lẹ̀ lẹ̀ fún ẹ̀dá ní ìmọ̀lẹ́yìn ọlọ́run torí pé èèyàn bá jó nífẹ̀ẹ́ nú ó lè sọ̀rọ̀ lẹ́lẹ́bọ̀ kí ló kọ́ ṣe àtọ́nu jọ kìíní àmì nífẹ̀ẹ́ nú ìfẹ́ nú máa ń bí agídí tó má lè ní agídí ìfẹ́ nú ló lè débẹ̀ ó ní lálàlá sánú orí ajá kílẹ̀ ní orí yìí tí mo fẹ́ ṣe yìí náà ní sùn ìfẹ́ ní débẹ̀ lára àwọn ọmọ àmì tí ìfẹ́ bí lagídí lára wọn máa jífẹ̀ ní bí ní kí ní ní ẹ̀já gbangó sọ yóò dábí ìlú ní sí olóríkè gbọ́ ìgbà ọlọ́sí nílùú wà yẹn ọ̀ṣọ́ tèmi ọlọ́run alẹ́tìkábì asọ́fúnra wa lánàá kò yí ẹni wà mùsùlùmí kò yà lágídí ẹgbẹ́ mọ́mọ́ rẹ̀ sí àmọ́ rẹ̀ wò ọ̀rọ̀ tí bẹ́lẹ̀ ẹgbẹ́ bàbá rẹ̀ sí bàbá rẹ̀ kúrò afá rẹ̀ sì bẹ láyé náà ẹgbẹ́ afá rẹ̀ afá rẹ̀ kúrò ọ̀gá rẹ̀ kọ́ ààrẹ dáàsọ yìí àbíbọ́nà ọba ní kó tẹ lọ́rùn lókù kẹ́lí sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ayé lásán kéèyàn kéèyàn má kó dúró tì nítorí ẹ̀ ti dàgbà ó sì ní christian year sẹ́lò ní kò sọ ti tí ẹ̀ ó ti sọ na tí ẹ̀ wọ́n náà gbọ́ ti ní náà ó tẹ̀ já sí pé eventually wọ́n lè yẹn lágbí tó nígbà tí ìlú ojú pàtì yẹn lẹ̀ tí ìlú jẹsẹ̀ rẹ̀ lẹ̀ fún wa mẹ́sìlámù ní yíyùn àmọ́ níbi tí ìyẹn wá sagé lórí tó jẹ́ bàjẹ́ tí ò sẹ́rì fún nínú ẹ̀sìn lẹ́yìn lọ́dọ̀ àfa ọmọdé lọ́dọ̀ àfa àgbà kò fún ìmọ̀ ẹbọ lè ti bẹ̀ wáyé torí gbọ́ ọlọ́run bá pè é nínú àyà nínú wa nábì alẹ́sìlá àsìlá rẹ ní tó ti mú ìfẹ́ inú rẹ̀ ní ọlọ́run rẹ̀ àbọ̀rọ̀ ayélujára tí a ilá ẹni tó mú ọlọ́run nífẹ̀ẹ́ nífẹ̀ẹ́ kò sáfà àgbàgbé pàṣẹ fásitì kan fún kò sì kéwù àti kókàn gbìn kò sì báyìí fún ẹsẹ̀ ó sì máa ṣe. Wàhálà ọlọ́run lọ́wọ́ rẹ̀ ọlọ́run wá sọ nù lórí kónímà ó mọ̀ kéwu ó yẹ ó fa ó lè tú ojú rẹ̀ tó lé ó tó ta níbi kéwu ẹ̀mí ọlọ́run mú torí pàtó ti mú ìfẹ́ lọ́wọ́ ìlú ọlọ́run wá sọ nù. وختم على سمعه وقلبه èmi ọlọ́run fi èdí bí etí ìgbọ́ràn rẹ̀ mo fi èdí bí ọkàn rẹ̀ etí rẹ̀ ò ní gbọ́ òdodo kó tẹ̀lé láéláé ọkàn rẹ̀ náà ò ní gbọ́ òdodo kó ronú sí i. wàjà aláàlá àbásọ̀rọ̀ yìí gbèsè àwàkàn fàmáyà ní ìgbà àdìlá ìjọlọ́run fi èdí bí di ojú rẹ̀ fọ́ ọkàn fọ́ etí bí fàmáyíyà bí bá rí láàrin afàlátàlákẹ́wọ́n tàbí tí ó wà fọ́nà lẹ́yìn lọ sọ àfáàkà tí ó kẹ́rì fún ẹni bẹ́ẹ̀ láyé tí ó bá bó ti kò ní atótónu tó kẹ́nu tó gbogbo tó bá wù sọ kò ní gbà púpọ̀ láyé torí pé ọlọ́run fúnra rẹ̀ kọlẹ̀ àwọn ọlọ́run ẹ̀rẹ̀ ẹ̀rù sẹ́rẹ̀ tọ́lọ̀ bá sọnù lórí àìmọ̀kan dòláàbù kọ̀rí lẹ́yìn lẹ́yìn àtọ́lá fún ọwọ́ ẹ̀rẹ́ ìbí fọ̀dọ̀láàbù bàrí sẹ́rẹ̀ tọ́lọ̀ bá sọnù lórí àìmọ̀kan ìṣìnà rẹ̀ súnmọ́ ṣe tí lé olùpadà gbọ́ torí kò yé ni àbí iṣẹ́ nílé tó ká máa wábẹ̀ ní ẹ̀dàpọ̀ mọ́ sí wa lọ́pọ̀lọ́ àwọn òkè àwọn òpínlẹ̀ náà tó súnà ní ìsìláàmù ní àrùkúkú fẹ̀sì ìsìláàmù ní torí wípé kò máa àmásẹ́ ẹni tó mọ́ tó nífẹ̀ẹ́ nú wà láàrin ìfọ̀nà kò sí so sáàbù gbogbo yẹn kò ní sí pẹ̀lú tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí yóò mọ̀ mú àwọn àdífì yẹn tí ló wà bára tí ó wọ́n náà fàájì ọ̀gá kò ní sọ bá àdífì yẹn òkú náà ní wọ́n mọ̀ sọ wípé application tẹ fún àdífì yẹn kò jẹ́ ní lọ́dọ̀ tó bá tún wá ní àwọn àyájì táwa kà síwájú ní kọ́ nínú àwọn àdífì yẹn ní àsìlábù nìṣòwò transfer nìṣòwò yẹn wọ̀ applicables bíbà tó gbọ́dọ̀ gbà wọlé لذلك العلماء السابقون كانوا يحذرون من أهل الهوى والبدع torí bẹ́ẹ̀ làwọn afá tí wọ́n síwájú Islam wọ́n máa ń sọ wọn lára kún bí kí èèyàn máa jókòó ti àwọn onífẹ̀ẹ́ inú ẹ̀dá àwọn aládàáda lẹ́nu ẹ̀sìn torí kò sí ní tẹ́ ìlú ọ̀rọ̀ fún wọn láyé tí wọ́n gbà tó bá ní kọ̀wá ìlú ló ra hábẹ́ kún fìyà ìdílámáwá ó fẹ́ fọ́ orí ẹ̀ tó bá nípa wáyé ṣẹlẹ̀ àwọn òfin àwọn ìmọ̀ tó ní ṣe pẹ̀lú bá ṣe ń fa ìmọ̀ òfin ẹ̀sìn jáde oyè àdéṣì yé fíkí yé ìsú yé ìdọ̀sí gbogbo ẹ̀ ló wọ́n náà ń dájọ́ sọ́dọ̀ rẹ̀ àbọ́lọ̀ ń dá gbogbo ìmọ̀ níjọ láti fi jìnà kí ló fẹ́ sọ ọ́nà wá sí ọlọ́mọ sí ní ìfẹ́ mo bá dìjà àdúrà náà wọ́n náà sọ̀rọ̀ sọ wà àdúrà ọ̀gbìn owó àjọ àwọn ọlọ́dún wá zàkà ní fìtìr ó ti súnmọ́ ọlọ́mọsọ̀wọ́ ló nífẹ̀ẹ́ inú torí kò nífẹ̀ẹ́ inú ò lè níwájú ọlọ́wọ́ bá dé kúbọ́ náà lẹ́rọ ó ní àyàlá àti gbogbo mùsùlùmí tí ò lọ lé kéwú tí òun fi ti kéwú dorí kọ tí àwọn ọ̀pọ̀ òótọ́ àwọn àpọ̀ òdodo tí wọ́n fi ẹ̀rí hàn nínú ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n fi ẹ̀rí hàn nínú sunna náà sẹ́gbà tọ́lọ̀ ń sọ ìtàlẹ̀ ń sọ yìí tó tún pàpà tó ń do wípé sẹ́ lóòótọ́ ni mi mọ̀ àmọ́ tẹ́ ẹ lọ́nà òun ìwọ̀n ìgbà wọlé nísìnyí àhàdà jẹ́ hi láyé ọ̀tà òkúta ni irú aláìmọ̀kẹ́ wọn ìfúnni sí ìtẹ̀kánú sọ̀rọ̀ islam ẹ̀ ń lẹ́pàá ọmọ ìbẹ̀rẹ̀ mu wọn àtàwọn onífẹ̀ẹ́nú wọn jọ dọ́gba torí pé wọ́n ti ṣàlàyé mọ̀ fún ìfẹ́nu yóò gba ìmọ̀yànwọlé tó súnmọ́ fún bẹ́ẹ̀ náà bá jẹ́ àbá náà kò ní tẹ̀lé tó mà yóò sọnù ó sì máa ṣe àwọn náà tó mọ̀ sọ àwọn ìyàwó àágbé ìwọ̀rọ̀ sílámù wa táyà àágbé láti tàwíìdì mọ́ ìgbàgbọ́ ọ̀rọ̀ fún òbí ẹbọ ẹbọ ọ̀rọ̀ sísọ ẹbọ ìmúwà ẹbọ àjọkà ẹbọ òṣìṣì yorùbá ní wọ́n gbé sára rẹ̀ kọjá mọ́ṣáláṣí tó gbé sára tó bá kọjá mọ́ṣáláṣí àwọn ẹ̀dá tàìrí ni wọ́n gbé fún àwọn sì rí ìránṣẹ́ ìṣòro wọn mọ́ṣáláṣí náà ni mùsùlùmí ní péjọ sí wọ́n ti jẹ sàárà tó bá ti fi kóhun kan sínú fún ìgbà àwọn kìíní ẹ̀gẹ́ ní ìsìn wọ́n ti wọ́n ti wọ́n ti modernize ṣíríkù wọn ọ̀ mo sábà lọ àpáàdì mọ́ ẹ̀mà àwọn tó gẹran báyìí tó gẹran oníwọlú oníṣìn àwọn àjẹ́nú ẹ̀nà ti gbá tó díẹ̀ díẹ̀ kó àwọn ìsáàlà àgbà kí ẹgbẹ́ tó pupa tí mo tí ò bá wọ́ sórí ẹ̀yìn mọ́ tó bá gbé sórí ta níta mẹ́ta ẹ̀mà ní pé àwọn ẹni tí wọ́n gbé àwọn ẹni a sì fẹ́ràn wọn títí títí a sì padà fún wọn ní táwọn náà ń jẹ a dìbò fún wọn títí ẹ̀yìn dídí táwọn náà ń jẹ láwọn èèyàn tọ́lọ̀ ń kọ́lé jù wọn lọ àtúngbè fáwọn àjẹ̀mú káàrí àwọn ìlú tí ṣúgà ni ṣúgà tó ẹnìkan ní sáà sẹ́yìn náà ti ta sóyún náà ó lè fi ń parí ń sì mú gààrí mo sì rí ṣúgà ìwọ́n tó bá sóyún náà yíò tó wá kó ṣúgà bẹ́ẹ̀ ló bá ló gọ̀ kéésè mi yìí tó wá kó ṣúgà sí àfa àfa àfa ànúgbò àbí bílẹ̀ níbẹ̀ yìí àfa òkò àfa òkò náà ká gbóòlù gbòòrò láéláé àwọn ṣúgà tó funfun náà ṣúgà Dangote tó funfun lúwẹ̀ẹ́ ó sì di eré kí láwọn àwúrẹ̀ èdè yìí náà náà ilẹ̀ lọ́mú ìjà gbọ́ lọ́pọ̀lọ́ kó ìjà gbọ́ lọ́pàpọ̀ ó sì rọra kó akójú àkọ́kọ́ tó kó sí lọ́gì ìlànàkó lẹ́yìn ọ̀sẹ̀ kan òkú bẹ́ẹ̀ lọ láti àwọn àwúrẹ̀ èdè yẹn ní kó ṣúgà kì í ṣàwúrẹ̀ èdè àwọn apá àti ìgbòho ní kó kì í ti ti ní kó aláìnílà káyì nítorí yẹ kó fún àwọn èèyàn tí wọ́n nídìí nínú nínú àdúgbò ẹ ti ń ṣẹ̀tọ́ kò sí ìlú kọ̀ọ̀kan níran ọmọ ìyá èèyàn tí ò ti lànà ẹmọ kalẹ̀ fún tẹ́ẹ̀kan bá ní kó kalẹ̀ ní bọ́ọ̀lọ̀ sí ó ti gbé òbí kalẹ̀ fáwọn àwọn tí wọn ò ní òbí kan tí wọn ó bọ tí wọn ò lóye kan tí wọn ó bọ ó mọ̀ bọ ṣéwù tí wọn èyí tí ò bọ ṣéwù tí wọn bọ àmì ìrẹgbẹ wọn èjì òkú àlékún ọmọ àfá àti tiẹ̀ àwọn ní àsìkò wọn o títẹ̀lé tẹ̀lé tẹ̀lé wọn tẹ́ ìwádìí tọ́lọ̀ ní ẹ̀ṣẹ̀ inú ẹ̀sìn náà lẹ́bọ̀ wọ́n ní àwọn àkùnmọ́hún ìnàkùn lànà ṣèkú ní sọ́ọ̀tì lànà àmì clear cut evidence nínú kánù ní kèsí gbogbo yá sí àdísì tó lọ yìí fún ọdún àbútí nínú tó dùdọ̀ àpá àyànà kọ̀ráyì tó tún ní wọ́n èyí tó kò sáyà tó lọ yìí fàlàyé tàbí ẹ̀bọ́n ló jẹ́ mọ̀sífà eléyìí sí eléyìí sí mọ̀sífà tó fọ́kù rọ́pà fún kí àwọn Islam kan yẹn yẹn ó mà yẹn yẹn àmàlà wọn lẹ yorùbá wọn mú bí yàn bá gbà sílámù bí wọn gbòfin rẹ ni yóò gbòfin rẹ mọ ní kó tó wá lè bí ìwọ kó tó lè bí àwẹ hajj ṣíṣe zakayi yọ òfin islam lórí àárà àátà òfin islam lórí bá ṣe ń darí ìlú bá ṣe ń darí àwùjọ òfin islam láàrin lọ́kọ̀ọ́báyá bẹ́ẹ̀ ni bá ní mo fẹ́ ní ẹ̀wọ̀n lẹ́ẹ̀kejì tí a bá wá ju béèrè fún wípé tí òun ti síláàmù sọ ilé olú ma mo fẹ́ ní ẹ̀wọ̀n a ló fẹ́ ní ẹ̀wọ̀n a ní sọ mo ti síláàmù sọ lórí ẹni bá fẹ́ ní ẹ̀wọ̀n kejì ní kẹta ní kẹrin a nínú mọ́ sì sìnà ní kódà ìyàwó àkọ́kọ́ gan ẹni tó mọ́ sì sìnà nìkan ó lófin nínú òfin Islam tó sì gbọdọ̀ dúpá ju sẹ́lẹ̀ fún ìkẹ́nu rẹ̀ lásán níwọ̀lẹ́ àná yìí ó lè bọ́lọ̀ ń dá ọlọ́lá kó wá fẹ́ ṣe díẹ̀ tó ń ṣe rí kó wá ní wọ́n so ìyàwó mẹ́rin fún ọ̀pá pọ̀lẹ́ ẹ̀ka nígbà tí ilé ní báwọn ẹ̀ka ń ṣe lọ́jọ́ kan ṣoṣo náà àti sport ẹ̀yìn abájá ìjókòó gbé ẹgbẹ̀rún ọlọ́run obìnrin méjì bóòlù ṣẹṣẹ nígbà wọn fẹ́ ṣe sáà mú kó tẹ̀lé lọ́wọ́ bí àwọn àkọ́kọ́ wọlé bóòlù ṣe rí ìlú láàárín gbogbo àwọn nǹkan wọ̀nyí àfi wọn mùsùlùmí tó rẹ̀ ó fi dé nìkan nǹkan owó kí ló fi ìsìláàmù sọ lórí ẹ̀ lóòótọ́ lò ní owó tí zaka zaka owó wọ̀ ṣùgbọ́n ìtọ́ owó rẹ̀ zaka wọ̀ mélòó ní ìyọ́nà àwọn èèyàn báwọn ọjọ́ ọlọ́run lọ́ta àwọn wà yìí tó gbé iṣẹ́ òfin náà lámú ní ọkùnkùn èyí ní olóògbé ọlọ́run wáyé lórí ẹ̀ àwọn tó sì gbọ́ yé èrò nílò táà láti gbogbo àwọn òfin wọ̀nyí àbọ̀sílámù láàrín sí lọ́rùn ọlọ́run sì nígbà àbọ̀sílámù ìsẹ́sì èyí ó mú sílámù sí lódìdí ní gbogbo àwọn ìwà rẹ̀rẹ̀rẹ̀ ìwà pálapàla ìwà ránwọ́ ìwà jájíjájí sílámù takò ó jìnà sí òní báyé ṣe rẹ̀ náà wọ́n ní kí ló dé tí ò bá wa jókòó sí káàárọ̀ yìí láti ṣe fàájì wọ́n tó gbújẹ́ mùsùlùmí ni ṣe kú rí nìyẹn mọ́ ti dáwà yìí ìyàwó náà tọ́nìkì náà lámú blọ́ tọ́nìkì lámú ó náà bá wà nínú ẹmú kọlẹ̀ ní sọ́ọ̀rẹ̀ àwọn ògbẹ̀yìn jẹ́ ìjókòó sáyé wọn rí pé òṣùkọ mùsùlùmí láàrin ní ìsìlámù nìyẹn dàgbé bá ṣe eré ìnáníyàwó sí bá ṣe rí kọ́ nìyẹn ẹni tó bá dáhùn láàrín láàrín òkú bẹ́ẹ̀ kọ́ àrí yẹmú láàrín bẹ́ẹ̀ kọ́ òkú ó dá ẹ̀bẹ̀ tó kùn kí orí ọtí ẹni tó kùn kí ó pé òun kí ẹbà ní ọtí bóyá kò yí náà ní àná torí pé kan ní wọn ti bá ń bẹ̀rẹ̀ ìjọ kan ní ó ní sars fún ẹ̀ ó ní sẹ́lóòtọ́ ìsìlámù káwọn ọ̀tí mú níbẹ̀ ó náyà ń kọ́nà kọ̀ránì bó ká ní ọlọ́kọ́ ń wà lórí sí orí sọ́ọ̀tù máìdá àṣà ni lójú ní bí ilé kò ní ìdíkà má dùn ṣùgbọ́n ní ìsìn ayé kọ̀ránì rí alọ sí atú ewu ló mú tí wọ́n lè mọ́mọ́ sí wọ́n ní bẹ́ẹ̀ tó wá bẹ́ẹ̀ só gbà pé mo mọ̀ ju ọlọ ó lóun gbà torí ká mọ̀ lẹ́dà àmì tó bá ti pẹ̀lú mọ̀ ju ọlọ ó kú máa lọ ká mọ̀ bó sì àsìkò àwọn tí wọ́n wá gbà kan jẹ́nu ọlọ́run gidi yẹn ju ti béèrè lọ́wọ́ wọn rí ní ah, ìbínú èmi tó wá bí ní sẹ́ni ọlọ́run àbí ní òfìsẹ́ bí tí àwọn ẹni ọlọ́run èyí wọ́n léèrè tí wọ́n ṣe ń bẹ́ẹ̀ sí àbáwọ̀dá ìsẹ́ni ọlọ́run ẹ lè bí wá léèrè àtúnwádá nínú ẹ̀túnwá ní ẹ̀dákọ́ hannibal sí ìbílẹ̀ rẹ̀ de ẹ̀sìn ogun tó bá ti ṣe mú ní tíwà fún wọn kama lò lọ àwátàwà iṣẹ́ ní ọlọ́run ẹlẹ̀ sí wọn láti béèrè béèrè lọ́wọ́ wa káwá fún lásà béèrè tí wọ́n ń dùkú lẹ́nu yìí mo ní gbogbo ẹni bá ti mú tí kìí ṣe ní ọlọ́run ìwà ìsùn nínú níjọ́ ló béèrè béèrè lọ́wọ́ ó sálà kìíní náà kí ní ṣùgbọ́n bàbàbà wípé kò sí ṣe ọtí nẹ́sì àmọ́ wọn ní ṣùgbọ́n fún ẹni ẹni bẹ́ẹ̀ náà làbí ibi ṣíṣe bàbá jẹ̀bú lótó ẹ̀yìn kí ló fún ìwé olúwe bẹ́ẹ̀tì nàìjíríà ọlọ́mọ sàánà lórílẹ̀-èdè gbọ́tí mo tún ní àkótí kan níbi iṣẹ́ ìdí ọ̀nà kí ní ti wọ̀ lówà yìí ọ̀nà sí dáwó síbẹ̀ kódà máa wọ̀ yìí ó súnmọ́ kára tó fi máa ta ó súnmọ́ tẹ́tẹ́ ní gbogbo rẹ̀ jẹ́ o onítẹ́tẹ́ òsì ní jẹ́rì ìwọ̀ tó ń ta ọba ni àìwọ́n mùsùlùmí tẹ́ ní nífà owó ẹwọ́n ní ìsìlámù tán yẹ́ lẹ́nu gbogbo àwọn ìlànà wọ̀nyí yìí ìbẹ̀ nínú àwọn ìlànà wọ̀nyí tí wọ́n múyàn yìí bẹ múyàn ní ìsìlámù àmọ́ ó kó dọ̀tí bá ìsìlámù yẹn zina múyàn kó ní ìsìlámù àmọ́ ó kó ìdọ̀tí bá ìsìlámù yẹn ọtí mo múyàn àmọ́ ó bá ìsìlámù yẹn ó àwọn olórí ẹbí wọn ò gbá tí ẹbí àwọn olórí ẹ̀kan fún àwọn sì fóun òdìjó sàṣeyọrí wọn lẹ́bí àwọn kan bí mú wọn rán káàkiri láyé ló máa rí bá ti ń bẹ́nu ọ̀dọ́mù yìí lẹ́yìn bàbá kíkà ọdún ti lára tí ó rẹ̀ kó wáyé náà yóò sì yóò sì yóò rìn ìlú kiri tó láwọn kan mọ̀ lẹ́bí lágbájá àmì lórí ṣe kó o kó o mú sílámù kó o ṣe kèfèrí àmọ́ wà yìí ó dọ̀ sí sílámù yìí nínú àyà kan ṣoṣo ọlọ́run gbé amúlò wa ó gbé náhùn wa ó ní ọ̀rọ̀ àwọn afọ́nṣẹ́ òfin tí wọ́n ń sọ wípé al'amuru yẹ̀tọ́dì ní ìjàwó وضد الأمر النهي كذلك النهي يقتضي ضده وضد النهي الأمر so ìwọ tó ní mọ̀sùn ìfikí pí máa wọn tí ó dún bí díà rẹ̀ ọlọ́wọ́ àwọn àkáyò ló yóò gbọ́n nínú ẹ̀sìn jù torí kàkàkérí àwọn ti ẹ́ kó ti ẹ̀tẹ̀ díẹ̀ ń pèlèkè sí nínú nínú àìmọ̀ká gbogbo àwọn ọ̀rọ̀ ẹ̀rù tí wọ́n gbé kalẹ̀ sòfíkì nínú kùránà wọn ti mú nínú àdífì wọn ti mú àpẹẹrẹ ẹrù ẹ̀dẹ́ kan fún wọn nínú ayà ọlọ́run ẹwọ̀n sàn fún yẹn bọ́lọ̀ bá ti sọ nǹkan nínú ọ̀rọ̀ ó ti túmọ̀ sí wípé tó bá tako islam yẹn agbọ́dọ̀ sí kíni agbọ́dọ̀ sí ìyẹn ni al-amru yaqtadi diddahu wa diddu al-amri an so tọ́lọ̀ bá ti pàṣẹ nǹkan kan ó túmọ̀ sí pé tó bá tako nǹkan yẹn ẹgbọ́dọ̀ sí torí ó ti bá dẹ́gbẹ́ ṣe nǹkan tó tako nǹkan yẹn àṣẹ náà ẹ̀ tẹ̀lé so ètò ìjà ti tẹ̀ tẹ̀ láṣẹ yẹn ni kẹ́ tẹ̀ jìnà sí tó bá ta kọ àṣẹ yẹn ó ní ẹbí yẹn ní ìṣòro ìtumọ̀ ẹni wípé ẹ má jẹ́ tí òun máa kí wọn sòtẹ́ ìbájú jẹ́ tí òun máa kí wọn ajẹ́ pé kò mú àṣẹ yẹn kò mú ṣẹ bẹ́ẹ̀ náà ní sáà bára ẹ̀ má débi ìkẹ́kà ìtumọ̀ ẹni pé nǹkan tó jẹ́ ìdàkejì nǹkan ẹni ẹ máa ṣe ó ní ẹ má mutí ìtumọ̀ ẹni pé àwọn tó bá ti yàtọ̀ sọ́tí ẹ̀lẹ̀ ṣe kí ni ẹ̀lẹ̀ mú tó ti yé báyìí kí ma fà ìdàrẹ nìyẹn tí ò bá yí ọ ọlọ́dún yí ọ فلسفة المراهين فلسفة الكلام كفر وبدع gbogbo mọ̀ bídí àlọ́lọ́ rẹ̀ kò bí kò á lè ké láwọn òní rẹ̀ <laughs> ọlọ́wọ́lá owó owó ní ọkọ̀ àìmọ̀ṣọ́ ìmọ̀ tí àwọn ẹni síwájú tí wọ́n ti lò nínú ẹ̀sùn tí ọmọ ìsìn náà tó sì ní àkọsílẹ̀ ó wà dẹ́ta àgbàgbé òṣìṣẹ́ ọ̀sọ́ ìfẹ́fẹ́ láàrínlẹ́lẹ́lẹ́lẹ́ sí fẹ́fẹ́ ẹ̀yàn nítorí pé mọ̀ yẹn mọ̀ yẹn ma falsafa ni ma kàlámù ni ma mọ́ntìkì ni lóṣìṣọ́ lódodo nínú àwọn kọ́mpónẹ́ntì wọ̀nyẹn mọ́tìkì wà mẹ́rin bọ̀tí tó bá ti gbá tọ́lọ́ lẹ́gbẹ̀ẹ́ àwọn káàlọ́ kó lẹ́gbẹ̀ẹ́ mú mẹ́ tó bá ti súnà mú mẹ́ ìpìlẹ̀ ní ẹni ìmọ̀ yẹn tí ń yá sí pé mú ayé rí ọlọ́ máa ń yà yọ lẹ́bí ní àmàlú olùkóòlò fi sí mi ẹni mi ní òdodo ẹ kó sí mùsùlùmù tanyanya ẹ gbẹ̀sìn rẹ̀ ẹ rẹ̀ ẹ gbàwá rẹ̀ ẹ gbàgbàgbọ́ rẹ̀ yanya tọ́lá bọ́lá ò bá sọ ní ìmọ̀ ó túmọ̀ sí pé gbogbo bá ti takò sílẹ̀ ẹ jìnà sí kàkà bẹ́ẹ̀ kọ́rọ̀ yẹn lè yé wa yékéyéké kálí má lè rí àbújáde kan wájú ọlọ́run àkéésí ọlọ́run ọlọ́tún wá ní wà láàtà tẹ́lẹ̀ yóò kò tó wá ní sùnfọ́n ọlọ́run ní sọ̀rọ̀ láyé tó kú wíkà ọlọ́run ní sọ̀rọ̀ tó wá ní ó sọ báyìí àbújílà الاستمرار من أقول يقول يقول كنت نبي يقول كنت يقول أقول nílẹ̀ Yorùbá náà ìbágbọ́ ọ̀yẹ̀ kalẹ̀ báyìí àwọn ìbágbọ́ yé ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ tí èjì ni wọ́n látẹ̀tẹ̀rẹ̀ ẹ̀rọ fún wá ti ṣètọ́n ẹ má wà á tẹ̀lé àwọn àlàmì ìṣù kí nìdí nínú ṣùgbọ́n tí àwọn afáà ní àyàyí fi wá báyìí ní pé ìgbàgbọ́lọ̀ pa yín láṣẹ nǹkan kan àwọn nǹkan kan ń bẹ tí àì bá fi àwọn nǹkan yẹn lẹ̀ ẹ̀ ní ilé àṣẹ yẹn fojú tó. Tàkìrú àfáwọn alẹ́ aláìsà ìrọ̀ ìgbìmọ̀ táwọn tẹ̀sí wọn. Wọ́n nínú àgbọ́yá yẹn ní pé ìgbàgbọ́lọ̀ pa yín láṣẹ kẹ́ wọnú Ìsìlámù tán yẹn Àwọn nǹkan kan bẹ tí àì bá fi ilẹ̀ ẹ̀ ní so ó dàbí ìgbà wípé ọlọ́run tó wá ṣe ìrìnà fún wa lórí bá ṣe bá ṣe wọnú ìsìlámù ni ṣùgbọ́n bàbá ọlọ́run sọ pé wọnú ìsìlámù kan yẹn yẹn o ẹlú lè nu bẹ́ẹ̀ lójú dá ó láti wọnú ìsìlámù ó láti gbòkè rẹ̀ wọlé ó láti gbàgbọ́ ó láti máa tẹ̀lé dájọ́ rẹ̀ ọlọ́kùn wa kó gbogbo ẹ̀gbé rọ́hìmọ̀tà nínú ìdáná ìjẹ́ kẹlá tó dọ̀rọ̀ sọ́ra wọ́ta jẹ́ bí sílẹ̀ wọ́n láti tẹ̀lé ó kó wá ṣe tán ẹnu wà á tẹ̀lé àwọn àgbàlẹ̀ òṣì ẹnu tẹ̀lé kí ni àwọn ìlànà òṣì wọ́n máa nà tìbà kí ni tí ń jẹ́ àlè tìbà kí ni jẹ́ bẹ́ẹ̀ ní èdè lárúbáwá àlè tìbà ni wípé wọ́n mú látara tẹ̀lé à ká tẹ̀lé nǹkan yẹn bẹ́ẹ̀ ni yẹn bá ti ń ṣe nǹkan gẹ́lẹ́ lẹ́nu wọn ló sì máa ń ṣe olóòsí pé nínú ṣẹ̀rẹ́ Islam ẹni táà fún ní ìwọ̀ àlètìbá ànábì nìkan àwọn fún tó bá ní ṣìláṣù ọlọ́run ó ní àlètìbá fún àná gẹ́lẹ́ bá níbi bá sì ṣe nǹkan náà ló sì ṣe wà ẹ̀nà aláṣọ́rọ́tì mustaqima fattabi'u wà látàtàrí ọ̀ṣọ́bọ̀lì ẹgbẹ́ tó lọ́nà bẹ́ẹ̀ ni àlètìbá ojú ọ̀nà ìní ọlọ́run tó dúó déédé tó dúó lọ́gba fàtàbí ẹtẹ̀lé gẹ́gẹ́ tó sì lákàlẹ̀ so ọ̀rọ̀ ọ̀rọ̀ wa náà sùn náà kìí sọ̀rọ̀ wípé ànábì ṣe lágbo mẹ́sàn-án àárọ̀ níṣẹ́ ìbàdàn kan èmi ó ṣe ní agbo mẹ́wàá àárọ̀ náà agbo mẹ́sàn-án tó ṣe yẹn gẹ́gẹ́ ìwọ náà ṣe àbútọ́ bá ní dírásì kan ló kù tí ò jẹ́ kó lè ṣe lásìkò rẹ̀ tí islam náà sì wòye sí so o lè sọ wípé màá pín fátíà lẹ́ẹ̀mejì lórí ìrun kan torí pé ẹ̀ẹ̀mí ṣoṣo ànábì ń ké lórí ìrun orí látàkà so tó bá ti ké lẹ́ẹ̀mejì ó ti ṣe àṣeyé lórí ìtànàbì ní kò ṣe náà ní kò ṣe náà sí so ó sì islam yẹn gẹ́lẹ́ bá ti ṣe ní àbáwọ̀ ti ọlọ́run wọn ni wà látẹ̀tẹ̀rẹ̀ okòtò wà ti ṣẹ̀gbọ́n nítumọ̀ ń pé èso ti la àwọn ìlànà kẹkalẹ̀ tó fẹ́ kẹ́ mọ́ rí gẹ́lẹ́ ó sì lákalẹ̀ ẹ gbọ́dọ̀ wá rìn ẹ gbọ́dọ̀ tẹ̀lé níbi ọlọ́run wà látẹ̀tẹ̀rẹ̀ okòtò wà ti ṣẹ̀gbọ́n ṣe ṣẹ̀tọ́ mọ́ àgbà lọ́lọ́run ni àwọn yóò tún gbọ́lá lónú gan tó láwọn béèrè chief gan àwọn yóò jẹ́lá lónú pẹ̀lú ìní náà ṣàìtọ́nù ṣàìtọ́nù àgbà náà náà àtẹ̀lé òun ló lánàá fún àwọn ṣàìtọ́nù kéékèèké náà bára ọlọ́ọ̀fẹ́ àmá ìmá gbà tán dáadáa ní yàtọ̀ fún ní ìdájí làbílù kan mọ́ ìtí ó gbà tẹ́lẹ̀ ẹ́ṣẹ́ ti fún papọ̀ ìdàbẹ̀ náà tẹ́lẹ̀ gbogbo bí tábá ti ń káyà lọ Qur'an tàbárí náà sùhàrí tíṣẹ́ ìtọ́nù ogólóhùn yẹn tó bá ti wá nínú fraud tó sì wá ní máàrífà èṣù jẹ́ sálàfù fọ́ọ́lẹ̀ àwọn èsù tí wọ́n wá lẹ́yìn rẹ̀ sáà gbogbo àwọn èsù kéékèèké yẹn náà sàlàfí yúnà náà làwọn náà wọ́n sàlàfí yúnà tí wọ́n wọ́n tẹ̀lé sàlàwọ̀ tọ́ ẹ̀kọ́ rẹ̀ ọlọ́run máa ń sàdáyàn rí rẹ̀ ní lọ́nà bá ti fẹ́ sọ̀rọ̀ ń pa rẹ̀ ẹwù tí ń sọ́ọ̀tù yá sí lápòjúwò ina sábà jẹ́ ìrìnàtì yóò fi ṣúgbò ní fa kìbún هم وأزواجهم في ظلال على الأعوانك متكئون لهم فيها فاكهة ولهم ما يدعون سلام قول من رب رحيم وامتازوا اليوم أيها المجرمون ألم أهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان bọ́lọ̀ sí pé ti ṣe wá ayé ọ̀tọ̀ bọ́lọ̀ tí ti yèsù tagbà nínú Kùránì ibi tí èsù bá ti ní ṣe pẹ̀lú èsù ìrànmù èèyàn àbíta jẹ̀nú ọlọ́run ó yóò fi agẹ́tìtì ní ìkọlùbá yẹ ṣe ọ̀fẹ́ni ní ìsìwà jìn àti ìbẹ̀yìn ìbẹ̀yìn ọlọ́run dẹ̀ kúrò aláìsẹ̀ yóò gbé wá ní jámọ́rì láti mọ̀ pé àwọn èyí tí wọ́n wà láyàtà tẹ́lẹ̀ yóò kọ̀ tó wá ti ṣe ẹ má tẹ̀lé àwọn ìlànà tí èsù àkọ́kọ́ esiti tí gbogbo yìí náà mọ̀ ní tó làkalẹ̀ ayẹ̀ ló já mọ̀ pé àṣẹ́sù ama na àlànà tó làkalẹ̀ ìdámọ́sùpọ́nà wọn bá bó dáadáa ìlànà bẹ àwọn ẹni náà ní òfin ní àwọn ogun pláàni ìbẹ̀rẹ̀ tí ẹni lókùn sí gbogbo àwọn ẹ̀dá ìlọ́nà nínú kòtò wá ti sọ ìtọ́ àṣírìkọ̀ ìkúfù nínú àwọn ọ̀nà tí sọ ìtọ́ ńlá kalẹ̀ lákọ̀ọ́kọ́ tó burú jẹ́ jùlọ ni wà tó fi wà lọ nínú àwọn ọ̀nà tí sọ ìtọ́ ńlá kalẹ̀ láti fi bayé àwọn èèyàn jẹ́ àìtìdẹ́rọ̀ fìdí táwọn sàdáadáa lẹ́nu ẹsẹ̀ ọ̀rọ̀ dáadáa lè fún gẹ̀mí náà sí ìmọ̀ mùsùlùmí ẹni tí ò bá ṣe nílé ààrẹ tọ́lọ̀ fún kó fi mọ súnà kò lè mọ náà sọ̀rọ̀ ẹnu ọ̀rọ̀ kàtọ́ ni wọ́n fi ọmọ ọ̀rọ̀ àyè okùn yìí yóò máa tú yóò máa jálẹ̀ ọ̀kan tí yóò máa tú tí yóò máa jálẹ̀ ọ̀kan nígbàwo nígbàwo bá fi já sí wípé ẹni tí ò mọ ìsẹ̀mí àìmọ̀kan rí láyé ó kàn sẹ̀mí mùsùlùmí lẹ́yìn tí ò sẹ̀mí tẹ̀lé ẹ̀ kò lè mọ bá mùsùlùmí ó já sí pé kò sí mọ́nì ẹ̀kan tí ó wáyé lẹ́yìn àwọn sọ̀hábà tí mọ́nì rẹ̀ ó wọn torí pé àwọn ọmọ méjèèjì wọ́n lu àsìkò ìgbà tí wọ́n ń bẹ lẹ́sùn tí wọ́n jẹ́ ìṣùkárán لا إله إلا الله الفاو عمر بن الخطاب رضي الله عنه wọ́n ní wọ́n sọ wípé wọ́n ní wọ́n sọ wípé wọ́n ní wọ́n sọ wípé àwọn náà ní ọlọ́run tàwọn bá ń sí látara làdúdùn àwọn wá sí ìrìnàjò ń dọ́kan ẹ ti gbọ́ tí mo sọ yẹn o àwọn ti gbọ́dọ̀ yé wa pé wọ́n ní wọ́n sọ wípé ó ti yé báyìí ẹ̀ tó mọ́ wà mọ́ mi ìyá gbọ́nà wà sí náà wọ́n ní wọ́n sọ wípé lákàfẹ́ ẹgbẹ́ ó kàn bẹ̀rẹ̀ àwọn tó ń káfà wọn rí olùgbà sábẹ̀yàn ló ń sí à pé wọ́n ní wọ́n sọ wípé wọ́n sì ìlàjì ńjọ kan wọ́n sì fi ọlọ́run bá wọn dání kí ẹ̀ máa ru ọlọ́run bá yẹn kiri mẹ́pọ̀ ọlọ́run ló yẹ kó máa ru yẹn torí pé yẹn yẹn ń sìn gbàdébí ń pa wọn èyí tí wọ́n sì fi ṣe ọlọ́run tí wọ́n made from grace ní alàbínú wọn ti ṣe ọlọ́run sí wọn àwọn kọ́ mú apá ọlọ́run àwọn àwọn kan jẹ pàtó nípa àwọn àbíbò bí n tí a bá ń jẹ ọ̀gbá sí mọ́ kí n tá ń jẹ mọ́sẹ̀ kí ni ó mọ́ tùrà lọ tó á jẹ òun náà ibi tó ń pa àwọn pàkejì àwọn kan jẹ àwọn káàdì bá àwọn jẹ ọlọ́run bá àwọn tẹ́kọ̀ọ́ tó pa sí gbogbo kan tọrọ àwọn ẹlẹ́gbọ́n sí rí nìyẹn kí láǹfààní tó ṣe wípé ìwọ ló máa tọpọlẹ lórí ìwọ ló máa ṣayẹyẹ rẹ̀ ìwọ kò sí lórí pẹ̀lú ṣe fún ọ o fẹ́ lọ̀lọ́ níjọ́ kan kó tẹ̀ fún olówó pé ṣùgbọ́n ó gbọ́ sí nàíríò kan ó fọ́ ní ṣùgbọ́n ìbí ti tàbí ti mú náà wọ́n ní ọmọ ìyá ìwọ máa nà ẹ́ ti pàrúpàrú ẹ̀ máa báyé yín jẹ́ agídí ni kò kéé kíró lọ òun ṣe ebi wa ń pa sùgbà yòókù lè mọmọ mọmọ ẹ ó wá ní pé bàbá ọlọ́sàn yìí wá kí mọ̀mọ́ ilé ìyá ìyá ìti gbé lọ́dọ̀ ẹ̀ bàbá tó wá kí òun yìí ó ti fọ̀sán sílé náà ó dẹ̀ mọ́ owó sí ó dé ilé ọ̀sán yìí ó kó owó ilé ọ̀sán yìí ó wá gbé ọ̀sán yìí ó wá tẹ̀mọ́lẹ̀ ọ̀sán yìí wá sọ ẹkún ẹgbẹ́tọ́ wọ́n bá tẹ àjọ ní yóò ké ó wá ń wọ́ ọ̀sán káàkiri nínú ilé ìwọ̀ burúkú ìbí nǹkan ọ̀hún ìwọ̀ gbowó ó kò ní ilé ọ̀sán yìí sàn bàbá tí náà ń darí yìí máa sọ ẹkún pé ó náà ọ̀rọ̀ yìí tó bá ń sọ ẹ̀rí ọ̀tà yìí méjì múnú ẹ̀ lọ́sẹ̀ yìí bẹ̀rẹ̀ sí níbi pọ́ọ̀tù ó wọn púpọ̀ káàkiri ló jẹun ọmọ burúkú ni gbogbo ló ti lọ ọ̀sán yìí fún inú bá bí bàbá bá padà sílé ìdámẹ́ ni ní ṣe nígbà wọ́n sì lórí kí ní parí tó bóyá ló ṣe kò ṣe sí nǹkan fóun ebi ń pò ní òun ti náwọ̀ sọ ni òun sì ná yẹn ó ná òun lẹ mọ́lẹ̀ ọ̀pọ̀lọ́sàn ni onígbèjọ́ ṣe jẹ́ ìtàbí ọ̀sán ìfọ́nra rẹ̀ náà onígbèjọ́ ṣe tó tọ́ ilébó wà lọ́sùn ó wọ́n tó ń wá gbára ayé kiri àwọn tó ń wá lọ́dọ̀ ọmọ ọ̀lẹ́jọ́ ní wọ́n tó ń wá gbára ayé kiri àwọn tó ń wà lọ́dọ̀ wọn ẹ̀ lágbára ìlànà ìṣúlù gbogbo àwọn ẹ̀sẹ̀ yẹn ìlànà ìṣúlù wọn jìnà sí wọn a ti sọ síwájú ìfẹ́ inú ìlànà ìṣúlù nínú àwọn ìlànà tó ṣùgbọ́n là kalẹ̀ fáwọn ẹ̀dẹ́rìn láti báyé wọn jẹ́ ṣùgbọ́n dúnìyà kánífẹ̀ẹ́ ayé kò sí bó ti wù kíyàn fẹ́ dá tó lẹ́sìn tó láyé bó ti wù kú fẹ́ bẹ̀rù ọlọ́run tó láyé tí ìfẹ́ ayé bá ti wà nínú ẹ̀mí ẹ̀ ní wọn kó bá ìgbà ìrírí ẹni tó ní ìfẹ́ ayé láyé òkú wa in tó sì parapọ̀ sínú tí ń jẹ́fẹ́ ayé obìnrin ọmọ owó agbára àṣẹ gbogbo ilé ìparapọ̀ jẹ́ dúkìá gbogbo tá à ń sọ náà nípa ara rẹ̀ jẹ́ kí n dúkìá ìfẹ́ ayé rẹ̀ ó rí ẹlòmíì ọmọbìnrin tí ń lé tó sàfẹ́fà bí fífẹ́ mi oyú lẹ́wà ó ti wá wò ní òpin tó bá ilé irú ọmọbìnrin òun fẹ́ ó ní ojú kan táwọn tó lọ fòó láwùjọ pé á ìgbà sí pé ẹni yìí personality ẹ̀ ráì kò ní fi irú ọmọbìnrin yẹn fẹ́ àwọn yẹn tà tó rí ẹ̀ so kì í sí pé ó yẹ ló fẹ́ bá ṣe sáà ní tí ò ní bá ṣe sáà ní òun sì náà ṣe lọ́fẹ̀ẹ́ ló fò dáadáa ṣùgbọ́n obìnrin lẹ́yìn ń bá lè fẹ́ owó ọmọ kìíní kan lọ́yà kìíní kan kìíní kan òbí tí ó fún òun láwùjọ ìfẹ́ ayé mi lórí kan náà ó sì béèrè ó ní sars òun ní ọmọbìnrin kan tó ń fẹ́ fẹ́ méjì ni wọ́n ìfẹ́ ti parí mẹ́sìn ìkẹ́sìn bẹ́ẹ̀ sùn lọ́wọ́ ó ní sẹ́yìn tó ti parí mẹ́sìn yẹn onígbèraga rẹ̀ pọ̀ àmọ́ tribe omi ó sì jẹ́ mùsùlùmí ó láwọn ohun ìgbéra tó pé medical course tó sí ẹni ó ní máa ń wú lókè oníkejì ọlọ́mọ ibo ni ń à ẹsẹ̀ ilé wá gbòdè ilé wá lọ́lẹ̀ ibo báyìí oníkejì mùsùlùmí tó láwọn wà fún wù lókè kí wá ní ìbéèrè ìbéèrè ní pé ìwọ ìsìláàmù ní kò fẹ́ nínú méjèèjì ẹnu kó ẹgbó nífẹ̀ẹ́ nú ẹ̀dá sọ yìí kí ó mọ̀ ilé ó fi wé kí ó gan o pẹ̀lú òfin wé kí ó tí mo sì respect ẹ̀ pé kéèyàn má lọ lé kí ó ó sì máa ka islamic textbooks kọ́sì sí ìdí báyìí tó ní gbogbo kéré ra tíra publishing house ní ìlú darussalam ẹ tó bá sì mọ tíra darussalam àwọn ní àwọn afáàsì wọn gbádùn ó lè kàkánú tíra àwọn láyé kò regret láyé gbogbo títí àwọn sì máa wọ́n jù ìgbé wọn ni wọ́n wọ́n jù gbogbo olóhun tí ń jẹ́ mẹ́rin láìpẹ́ ìgbé wọn ló kún bẹ́ẹ̀ tó bẹ́ sì yé gan tẹ́lẹ̀ ní arákùnrin fẹ́ ó ní ìwà gbéraga ní níwà gbéraga náà tí wọ́n bá ti dúó déédéé wọ́n ló máa tún ìwé ìjẹ́ sáàsì gba àlàyé yẹn tán wọ́n ní instance what of if I subscribe to that very Christian so we make jihad now jihad ẹgbẹ́ gbà wọlé wọ́n ní jihad yìí èyí tó ló ní gbéraga ọ̀nà ó ṣe jihad lára rẹ̀ náà ní tó ní gbéraga ọ̀nà ìwà burúkú ni ṣe jihad lára ọ̀nà ó lò that one's inside Islam already But then anyone outside will bring you hand to the fold of Islam. Wọ́n ní arákùnrin gbogbo tó ń sọ yìí, ó bá lè bó ti yí ọtẹ́lẹ̀ ìlú ní gbogbo pẹ̀lú mọ́. Mo fẹ́ ní jẹ́ ìyá fún wájú ọlọ́run bẹ́ẹ̀ sí. Fọ́nà ọlọ́run bàtà ń bẹ láyé fún àwọn pẹ̀lú sáfún ìwọ̀n ti pẹ̀lú ẹ̀rọ. Wọ́n ní kẹ́ ní tó fẹ́ ṣe náà nìyẹn tó owó ní kó bá rí. Mùsùlùmí òun kò fẹ́ ìkúmọ̀ dání àwọn méjèèjì. Ìrìnlá àwọn bóyá kàti fúráìbù ní pé mo jábà sí ọ. Ó wá ní wọ́n ló kúrò tí mo lọ ní torí ah, kó mọ́ fẹ́ gẹ́gẹ́ bí òun ní rẹ̀ ah ní jù bí difficult ọ̀rọ̀ kí ló di nípa ọdún kó ṣe mọ́ni ìlú rò pín ìgbé difficult ń bẹ̀ ìwọ́n ló kẹ́ sílẹ̀ tí ó sì ló ṣe mọ́ ìwọ́n ló difficult ó ní kó wọn kọ́ wọn plane láyé láti òjijì àbíyà ló ti gbé plane lọ kákọ́t tó yẹ ó lè fi sí ilé ní náà ti kí tó ìbásíkò àtọwọ́ ló ṣe you is a problem ó ní i killed pigeon because of her le. is òun pẹ̀yẹlé tó ẹsẹ̀ bẹ̀jẹ́ onídújú àní olóòlò fi fẹ́ràn òun òun sàǹkámọ́ ló fi fẹ́ràn òun ó sàǹkámọ́ in tí mo sọ ẹni ọ̀rọ̀ sílùkù yìí náà àní káwọn sọ pé ẹni tó ní pé òun náà gbọ́ Yorùbá yóò sọ àmọ́ gbọ́ Yorùbá ìṣẹ́lẹ̀ súnmọ̀ díẹ̀ lẹ́bùsí tó ń gbà táwọn ọ̀sẹ̀ yìí gan gbogbo ìrùngbọ̀n kankan gbogbo ọmọ ayé tán ìrùngbọ̀n rẹ̀ dàbí obìnrin ó kó gbogbo ẹ̀kọ́ lágbẹ̀ẹ́ ó wá sí ìsìbáàlù gbogbo ìsìbáàlù ọ̀kan bàbá báyẹn ń jẹ́ tuntun wọn tara bọ̀ yìí ó sa nǹkan torí kò lè fẹ́ bí táwọn tí ìfẹ́ ayé bá ti bọ̀ lẹ́nu jù láyé gbogbo ọ̀ràn ni ó máa dá ṣùgbọ́n tí wákò náà kí ni ojú wákò wọ́n fi àwọn wọn wà wọ́n fọmọ wọn wà wọ́n fi mọ̀lẹ́bí wà yóò já sí pé nínú tí èké ń mọ̀ sàdúrà rẹ̀ láyé pé ọlọ́run má jẹ́ láyé mú láyà mi àdébí mọ́ sí lọ́dọ̀à wàlà tẹ́jà lè dúnìyà àkbàrọ̀ ìlmìnà wà mọ́bùlàbọ̀ ìlmìnà àkbàrọ̀ hàmìnà wà mọ́bùlàbọ̀ ìlmìnà ìwọ́lọ́ mọ́ jẹ́ kí láyé jẹ́ ìjọba para lẹ́yìn ìlú jùlọ ó sì tó ojú síra ọjọ́ òkúdọ̀ lánàdà sọ́dún wà lónìí wọ́n tún òsí lábẹ́rẹ́ tún òsí lábẹ́rẹ́ lábẹ́rẹ́ lẹ́nu wọn tí wọ́n bẹ láyé olówó àníkà tó rí àwọn kan ti lo wọ́n ti lò sẹ̀mírì ẹnì kan sọ fún pé wọ̀n lọ́ọ̀yì tó bá gbọ́n ní 2000 naira yóò ti gbẹ́gbẹ́ bèjì ó ti lè débẹ̀ ló lè jù bẹ́ẹ̀ ló ti bá kùn ní 2000 naira wọn sọ pé yóò wà ní wọ́n ní lọ́gbẹ̀jì wà pẹ̀lú àmọ́ tó bá rí ní ìgboro níjọ́ kejì àwọn yóò kìí kí yóò dùpẹ̀ àwọn èdè control millions lówó millions lọ́pọ̀ millions nílé ìwọ̀n wà gbẹ̀tàn jẹ́ eh, eléyìí eh, àṣírí kùránì eh, àṣírí kùránì onígbòsì sáyà sí tó bá ti sáà ó láwọn ọ̀kadàbà tó sáájínú rẹ̀ ó wà gún orí jí lọ ó wà á dá ọ̀kadàbà yìí látòkè ìwòwò ló sì wà ebi tí ó gbàgbọ́ àwọn ohun tó bá fún sí láwọn tó tún wá sí ẹwà ìlú papọ̀ kí ní yẹ́bẹ̀ tó owó dé owó lè ṣe é ṣe kó dé tí máa ń bẹ̀rẹ̀ náà ó wà jẹ sí àwọn àjọ ọlọ́dún tó tún bá bá ṣe lẹ́yìn òun ṣùgbọ́n ìbá ti fẹ́ràn ayé jù kò lè rófin ọlọ́ọ̀bá ló sọ gbogbo àwọn ìlànà wọ̀nyí wà látàtàbí ọkọ̀ wà ti sùn ìnà hùlọ́rù àríwùn bí torí pé ṣàtọ́nù yẹn ọ̀tá tó fojú ìlú ìgbẹ́ tó bá fẹ́ yìnyàn láyé nínú yẹn tí ẹ̀ lè gbà fẹ́ràn ni lẹni tó rí yẹn wípé òun bá lágbájá rìn ó lè kó bọ́ fún wá pè ọ́ tí ma fẹ́ rí ti ìfẹ́ èèyàn ìfẹ́ àwọn èèyàn sí èèyàn tí ma wòye fẹ́ èèyàn kò fi bá wà wájú báyìí tó fẹ́ lọ jáde hmm. a ní ìlú tí ẹ̀rí orí ìtìtẹ̀ ìgbé mi náà gan-an ní jẹ́ ìdílé yẹn kan rò ẹni tí wà láti ẹ̀ náà ń tó mú dáru tó ti bẹ́ẹ̀ náà fún gbogbo ti jẹ́ náà pé ah, bẹ́ẹ̀ ni sí rẹ̀ yìí yóò kó bá lọ́jọ́ wájú tó bá wá pè ọ́ ìfẹ́ ni òun inú rìn báyìí òun burú wà báyìí rú àwọn jẹ báyìí òun jẹ mẹ́jẹ mọ́ ìfẹ́ tọ́lọ̀ wá ń sáwà mọ̀mù ní òdodo ní fi ń kàn wá ń kìlọ̀ èṣù èṣọ̀ rẹ ní inna shaytana lakum aduwwun fattakhidhuhu aduwwa gbogbo ẹni bá ti múyàn lọ́tà ìwọ náà mọ̀ ilẹ́ ní ire èyàn yóò káyẹ̀ lẹ́ni rẹ̀ ọlọ́ọ̀dúnṣẹ́ ìtọ́nù yóò ta yín ẹ̀yìn náà mú ní ọ̀ta pẹ́ta mú lọ́ta yóò kú bá yín tó bá dé ìbámu lọ́ta lè sọ́ra fún wúmùlẹ̀ àdúgbò fàdárò wúmùlẹ̀ sọ́ra fún wọn àmọ́ ọ̀rọ̀ kan lọ́rọ̀ wọ́n ní tí ọ̀tá ìyẹn bá pọ̀ jù nínú múnú wọn sọ̀rẹ́ ìyẹn múnú wọn sọ̀rẹ́ èyí bá gbogbo wọn jà ní o ti yé báyìí torí tí jẹ́ ọ̀rẹ́ ìtumọ̀ rẹ̀ lágbára ní tọ́ta bá ti pọ̀ jù gbogbo náà ló mọ̀ sí kí ni ó mọ̀ o toró òun lépa ó fẹ́ pàtàkì òkú rẹ̀ jẹ́mọ́ ọlọ́wọ́ ni ó sì wá lùsọ̀ rẹ̀ ẹ̀ta bá sì kú lọ́rẹ̀ láyé à ń dára dé ẹjọ́ bá ti lè pè lọ́rẹ̀ bínú rẹ̀ ṣe ní ìta rẹ̀ ṣe ní lọ́rọ̀ ṣàlàyé fún ṣe ẹjọ́ bá ń lọ́rẹ̀ tó lè ṣàlàyé lọ sí ilé ìgbẹ́jọ́ pẹ́ mẹ́ta ara yín tó àìní ṣùgbọ́ rẹ̀ ìkànnì wọn agbọ́rọ̀ rẹ̀ wípé ṣùgbọ́n ìnáwó ti ní ọdún tí ń bọ̀ 2019 tí wọ́n ṣe láyé Jonathan second Jonathan ń wá rẹ́ẹ̀dì ó wá káàkiri gbogbo lé àwọn alámọ̀ọ́sẹ́ gbogbo àwọn náà bá gbogbo nǹkan jẹ́lẹ̀ wọ́n gbé kí gbogbo nǹkan jẹ́lẹ̀ ní wọ́n gbé jẹ́lẹ̀ nígbà tí ń wé ìsákọọ́lẹ̀ rẹ̀ bẹ̀ òun nígbẹ̀lì tí ọ ọba òpé kò sí aláwọ̀ lórílẹ̀-èdè mímọ́ ó bá kọjá sí ìtàwọn aláwọ̀ wà aláwọ̀ bẹ̀rẹ̀ ìdí afá gbogbo àwọn ọmọ pẹ̀lú aláàbáyẹn àwọn tó bá ṣe sẹ́ẹ̀sì tí wọ́n lé méje wọ́n mọ́ búlà tí wọ́n tún kọjá nàìjíríà àwọn èṣù bẹ́ẹ̀ àìṣù ọ̀sán ní gẹ́gẹ́ èṣù ọ̀sán ló kọ fẹ́ nígbà òde bíi tẹni tẹni tó bá dáa àwọn tí wọ́n lò ní ilé bẹ́ẹ̀ ó dé bẹ́ẹ̀ ẹgbẹ́ mọ́jẹ̀mú kan ní ó ní bá sì fún ọ bá ti ṣe tán ìyá ìyàwó rẹ̀ ló lọ́sùn ìyá tó bí ìyàwó tí èèyàn fẹ́ sílé ẹni tó dúdú bá ti rọjú mọ́ sí àrá lọ́nà wọn yíò gẹ́ mọ́ báyìí ló jẹ́ ẹni tó bá ti rọjú mọ́ kò sí àrá gbogbo kẹ́lẹ̀ àrá ọ̀rọ̀ àwọn báyìí bá ti rọjú mọ́ nìyẹn nígbà pọ́pọ́ tíjọba ìlẹ́yìn bá ti rọjú mọ́ lórí ẹ̀ máa lu ọmọ mi happy new now ẹsẹ gbogbo muhammadu lọ́dọ̀ wọn halalaji ah, ọ̀rẹ́ mi máa lò ẹ̀mọ́mọ́ tó bí àwọn ẹgbẹ́ ọmọ akọ̀gá sọ́rọ̀ ọjọ́ àwọn ọmọ ọjọ́ àwọn nǹkan tí jọ ń bẹ tí wọ́n ìgbẹ́ ìgbẹ́ bá ń bẹ lẹ́mìí rẹ̀ tí jọ lójú tí wọ́n gbé ha ha ha ah, ah, èṣù tí bá yóò ti ẹ̀jẹ́ ibi ọ̀rọ̀ pà wáyé ó ní kò sáàbùrú ó ní ìyá ìyàwó ìtẹ̀ lè mọ́ wálé àwọn ìmọ̀ wà sálámà sáàmù tẹ́sì mọ̀ pé abátẹni jẹ́ kò ní ìbàjẹ́ láàbọ̀ lójú jí yóò bá ní òun sọ mọ́jẹ̀rù fún sáà tó bá lọ́ bá gbẹ̀sùn lọ́wọ́ ìwé mọ́jẹ̀rù gbẹ̀sùn ló bá ṣe tó fẹ́ náà èṣù kúdé kó náà gbé mọ́jẹ̀rù kalẹ̀ fún ọ̀nà àbúrò títí mo sì sọ mọ́jẹ̀mú fún wípé bó bá ti rí bá sùn tó ní kẹ̀yìn lò pẹ̀lú ìyá ìyàwó rẹ̀ láwọn ọjọ́ báyìí ó padà máa ka ókó mú èrò ní o òkú nínú ọ̀rọ̀ yìí ní tó mọ̀ ní ọ̀ wọn ò sọ yìí fún lọ́dọ̀ ti sọ fún mi bóyá bá gbìyànjú ó gba ti bí ìwálé mo lọ sínú ìdílé lọ gba nǹkan wálé sí nàìjíríà nígbà tó sàlá ọmọ nàìjíríà rẹ̀ ìjọ àkọ́kọ́ ìyàwó ìyàwó ìjọba kọ́lẹ̀ ìmọ̀ lágbára gan akọ́lẹ̀ mọ̀ lágbára àlẹ́lẹ́ mi náà tó náà ti kàkọ́lẹ̀ lórí rẹ̀ nínú àgbà wọlé ló ti máa sàfá báyìí nínú àgbo mo sùn ní ọjọ́ méje pé àwọn bí mi pé bá gbé látòkè náà gbé nílẹ̀ báyìí ẹ̀yìn mi ní ẹ̀yìn rẹ̀ wo wọ́n ẹ̀ àmọ̀dájú tó gbogbo iṣẹ́ tí wọ́n ń ka lọ nù tí wọ́n ta balẹ̀ lọ tí ó bá wọn nù kò sínú àkọ́lọ̀ pé ló bá wọn nù ṣé kí ó bá nábì òsínú rẹ̀ yìí tọ́lọ̀ ń fẹ́ràn ìjà nábì lọ wọ́n fún ànábì ní irú ẹran ìwọ jẹ ó jẹ́ tọ́lọ̀ ń fẹ́ràn ìjà nábì lọ wọ́n ní àwọn àwọn ọmọ àgbàlagbà gbogbo tí ìgbà bá ń ṣe ẹ̀jẹ̀ kí nìkan wọ́n èso ìwọ ẹgbẹ́ ẹyẹ ẹni èso àwọn ọmọ ọbẹ̀ lọ́nà kò gbà ní ọbẹ̀ lọ́nà ní kó mọ́ ọbẹ̀ lọ́nà wọn ò gbádùn ara lóṣù wọn mọ́ àwọn ò sọ kí ní kílọ̀ ṣúlá ìlà ìyàwó wa gbọ́ kí ìyàwó wa gbọ́ kí ní bá dà ìyàwó ìlà nínú ilé gàmọ́ wa ni ìyàwó náà mú pé wọn á lọ kọ́ mi sọ wá pọ̀ nípa gàmọ́ gàmọ́ gàmọ́ wa ni gàmọ́ ẹ̀wọ̀n wà wọ̀ráyè tí wọ́n wá mo tó tó travel yẹn wọ́n wá dáadáa là wọ́n wá dáadáa mo ti ráyè lọ ní afá láàrin ìdájọ́ ọjọ́ keje ní kàwé dèrè ìwé ẹ̀rọ àyè sọ̀rọ̀ yìí ní sì kàwé ẹ̀ lẹ́yìn lórí ìgbà pòfẹ́sọ̀ mẹ́ kí ló ń wá tó bẹ́ẹ̀ lọ rẹ́ ẹ̀dá wọn tí kò rú jẹjẹ tẹ́lẹ̀ yìí tó ẹni tó gbígbá rẹ́pù láyé afá ó mọ̀ ń jẹun ẹni bá gbígbá káńsìlẹ̀ ìgbà kò tí ì rú jẹjẹ ṣùgbọ́n ẹni tó mú gba chairman ẹni tí ó lọ rẹ́pù ó mọ̀ jẹun kó mú kí owó àmọ́sàfẹ́ yìí tẹ́lẹ̀ yìí náà ó ti wèrè tí ó sì jẹ ìdí àwọn àjọ ọlọ́run ló dáa sí tí ó sì àtúnṣe tó ń pípa àwọn àwọn èrè tí ó jẹ́yà ní ìwé sí ní fún ara yìí pa ìdàmú àwọn ṣùgbọ́n ìbá ti fẹ́ràn lójú ṣẹ̀tọ́ ló gba ìyàwó ó compromise wọ́n kó mọ̀ mọ̀ kí ní kò balance láàrín yìí tí lọ sí wà sí ilé chọ́ọ̀chì náà ìbáyé wá débẹ̀ àbáyé kọ́ ìjọ ìlànà bí ìdí tó lọ tọ́ọ̀rún chọ́ọ̀chì àwọn àṣára tó lọ sí wà sí ilé tọ̀rún náà tó lọ sí ilé di àwọn àwọn olóògbòrò tí lọ sí wà débẹ̀ tó tó kọ́fà rẹ̀ ìbáyé wá débẹ̀ kí ẹ ṣe wà sí títí títí tẹ̀lé ìlú ìlọ́jọ́ tí wọ́n sí wà sí ìkàmbá wọn débẹ̀ jí wọn wọ́n lè wọlé ọtí lọ nínú ọba sàn nílé ẹni tí ìbọn rí ọlọ́run mẹ́ta ìlú ọ̀tẹ́kì kọ́lọ̀ sí pẹ̀lú mọ́yàn lọ́wọ́ pẹ́sìdẹ̀ ní ọmọ bá sàn ní táyà òun mùsùlùmí tí kò yé inú ẹ̀sìn ẹ̀fí wọ́n lẹ̀ lọ́ba sàn ní pé ìjáde lọ́dà kí láà máa ń ṣe ní ìjáde láìláìlà láàṣọ nílá láìlà lọ́tọ̀ tó kọrin láti 1980 láìlà láwùjọ kọrin ní 1980 album 1980 òun lọ́tọ̀ tó láìlà kọrin ẹ̀fọ́ àdúgbò ló jáde lọ́mọ orí. so àwọn tẹ̀ gbé táwọn tí wọ́n sábẹ́ ẹ̀sìn a lè rí fún wọn a lè rí àwọn ọmọ ẹ̀sìn tuntun tó yàtọ̀ ni wọ́n fẹ́ dáadáa ìmọ̀ ni wọn ṣùgbọ́n mùsùlùmí àfa tí ń lọ létí àwọn ológun nílọ̀ sí wà sí irú jihad wo kò ẹ̀fọ́ kúrò ní ìṣúra rẹ̀ wá sí ti wá five hundred thousand naira lẹ́nu ṣé ṣé ayé àkọ́rẹ́ ìdájọ́ tè àtàkìsì ànábì five hundred thousand naira ayé nìyẹn wá dé bẹ́ẹ̀. nígbọ́ ìhìn ẹ̀rí wọn ni ọ̀lọ́dẹ́ sọ̀rọ̀ ẹ̀rí dáwọn lọ́pọ̀ lílápọ̀ irú bẹ́ẹ̀ bá ń sọ bá ti ń sọ ilé ìsìn ọ̀rọ̀ ọgbọ̀n àbàbára rẹ̀ nínú abẹ́lọ́sọ̀fà náà wọ́n tààrà kó mọ̀ sí láyé ní ìpè mọ́ wa kó mọ̀ sí ní nǹkan bàbá lẹ́nu wọn fún ti ẹ̀rọ nípa rí ìyíhùn ní tọ́lọ̀ ń bá lọ́ǹda fọ́ níta yé ní àláàlẹ̀ rẹ̀ kó mọ̀ mú o ìyẹn ń ṣiṣẹ́ mùsùlùmí iṣẹ́ àláàlẹ̀ ìyẹn ń wá mà tó tara àwọn ọmọ bọ́dọ̀ bá padà wá darí ayé sí ìyẹn lọ́dọ̀ lórí ẹ̀ ìṣàbùrú wọ́n ní kan náà àwọn ọmọ ìyá wa dáadáa kọ́lọ̀ ń bá tó ń fẹsẹ̀ wọn ilẹ̀ dáadáa lórí súnà. Ìfẹ́ dáàbò ni ìwọ́n láti sọ̀rọ̀ yẹn tó bá ti gbọ́ sí tó ti máa ẹni tí ń bí fásitì. Ìgbà tí wọ́n ń bẹ nílùú Èkó, ibi tí wọ́n ti ń gbé ṣiṣẹ́, ibi tí àwọn oníṣẹ́ báńkì dálẹ̀, ẹ̀sìn tó gbogbo omi tí ó tara commercial bank jáde, omi kí ni principal, omi kí ni ìfibẹ̀ jáde, omi ní tẹ́lifíṣàn omerìbá omerìbá tẹ́bá ti pèrè ìbá ẹ̀rọ bá àwọn èèyàn báwo ní ṣẹ́ẹ̀ṣì ó fojú fúyẹ́ wò àbí ó wá gbọ́ lẹ́kṣọ̀ ṣẹ́ẹ̀ṣì ìṣèjì harry of law interest mọ̀dá ni ọlọ́run sí pé lẹ́tí bá ń fi hàn lówó ilé lẹ́tí bá ń gba nọ́mbà délé nọ́mbà mọ́ fi ẹlẹ́ àwọn ẹ̀hún ẹ̀wọ́ agbọ́wà sí ọlẹ́yìn ẹ̀bùsùn báyìí ìyàwó bá ní gbogbo lẹ́yìn gbogbo àlàyé ìyàwó bá ní ṣe èsì pé wọ́n lé yìí àwọn òlé àwọn òláwọn lé ní àwọn lára ní gbogbo ẹni bá ń gbowó èlé ibi ń sọ olówó èlé ló sì dájú ní fún ṣiṣẹ́ kalẹ̀ so níjù rẹ̀ ti owó èlé rẹ̀ náà fún ara sí ilé so èlé ní láti kú ìjọ ẹ̀yà tó gbọ́dọ̀ ti fàlùbáríkà sí débi wípé mo lọ́kọ̀ èyí náà ló pọ̀ ọmọ lẹ́yìn jẹ́ ẹni gbogbo àwọn bàbá bàbá ní búùkì tí bẹ́ẹ̀ sí nípa ilé oṣù ẹ sọ pé níbẹ̀ ni o wá sí ilẹ̀ lágbára ẹ̀rù ń ba àwọn tí bá lọ kú sí owó ìlú gbígbà ẹ̀yìn bí ọ̀sẹ̀ mélòó kan tó tún dé kí ló dé àbú wà láì ọkọ̀ àwọn ò balẹ̀ kí ló dé ìrúnà wọn gbọ́ wà ẹ̀nà tó gbogbo àti tí ó túnmọ̀ pààyàn lẹ́rù gbogbo ọ̀rá yìí ọ̀rọ̀ ara ilẹ̀ ní ọ̀rọ̀ àtìyàmọ̀ ní màlẹ́rì tó yàwó ọ̀bẹ̀ tó sàwọ̀lẹ̀ ló bá ṣe gbọ́ wọ́n kàn mú lẹ́tà wá léwu lẹ́tà ní oṣù ìsáyìn arákùnrin fẹ́ bá yí àwọn jẹ́ fẹ́ bá yí mọ̀lẹ́bí jẹ́ bá ọmọ àbá àbá àwọn ìgbà ìyá tó ń sáà gbogbo ìlú òkè tó lè pé ibi kí ni wọ́n lẹ́ ìwọ̀n lẹ́ ọlọ́run bọ̀ wọn kí tó dé láyé sàn mo gbọ́ pé wọ́n lẹ́nu ṣe ìtàkùn investor fún lórí ọ tó mo gbọ́dọ̀ sí ẹjọ́ rẹ̀ ní ọgbà ní ayé ń gbé nílò ìtọ́ lábẹ́ èsì lábẹ́ gbogbo ẹ̀ ẹwà gbogbo yẹn lẹ́nu wá lọ sí Ìlọrin ẹsìn mọ̀ fọ́rọ̀ àwọn ará Èkó yẹn kí Ìlọrin tó kó ṣe ìlú ìlú owó ìlú owó yẹn ló tàṣọ yín náà ti pẹ́ àwọn òjò máa ń lọ sí Ìlọrin gbogbo ẹ̀ já tí ó sì á lọ náà wọ́n wá sí Ìlọrin ó sì as a PhD wọ́n sì bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́nìí náà sọ̀rọ̀ yìí millions ìyàwó yẹn control ó ní irú ọjà tí wọ́n ta tó bá fi haramu kalẹ̀ wọ́n fọ ní halali tó bá fi haramu kalẹ̀ wọ́n fọ ní halali ṣùgbọ́n ọmọ Nàìjíríà afẹ́kọ́ oúnjẹ náà ní ó ní òṣìṣẹ́ káwá sí ìwà bí ilẹ̀ wà kí ní ẹbí kò ṣiṣẹ́ fẹ́ẹ̀sì bí mẹ́ta bí mẹ́rin fẹ́ẹ̀ lẹ́yìn ọdún méjì láàrín sọ ìbọ́lá máa sọ ẹ ti bẹ̀rẹ̀ sí ló ọkọ̀ ó lè mọ́jọ́pọ̀ ẹ̀rìnmọ̀ ẹ̀rìnmọ̀ oyọ́gbọ̀ kéèkéé amẹ́jì ní ìṣẹ́ àmọ́tàlẹ́ tó bẹ́ẹ̀ jẹ́ oko nàfà òun graduate as a graduate kí ló mọ̀ ìdánù graduate rẹ̀ kí ló mọ̀ as a graduate tó tó máa ṣiṣẹ́ oko as a graduate tó tó máa mẹ́fún as a graduate ṣe àwọn tí mẹ́fún sọ́tà náà ni wọ́n ṣe báwọn kò bá mẹ́fún wọn ló jẹ́ yẹn láyé ìlú wa ṣùgbọ́n àfẹ́ àfẹ́ dàmú kákọ̀ọ́ra múgbò káṣe ráyìí láti mú bẹ́rò tí o mẹ́ta ló wà mẹ́ta mẹ́ta sí bílíọ̀ àbí ìrìnlẹ̀ ọ̀nà àràmù o kàrí rẹ̀ ó o fi ṣe iṣẹ́ tó ní àlùbáríkà máa sí ọ̀nà fún aláàrínì wáyé wáyé ọlọ́sìn tó bá ti ń dẹ̀lọ́ òdúnmọ̀ sàwọn èèyàn láàánú wọ́n bá ti ń da ilé owó yẹn sí ẹ lọ́dọ̀ tó sì jọ́nà halal mọ̀ sàánú àwọn èèyàn kò sáburú Abdurrahman ọmọ ẹ̀rọ ọlọ́bí ọlọ́ ẹ̀rọ tá ń sọ àbà tó ní owó tó ní lọ́wọ́ wọ́n rán mùsùlùmí lọ́wọ́ wọ́n rán Islam lọ́wọ́ alábì òbẹ́ ní àtẹ́lù wọn lórí lórí tó wọ́n lówó lọ́wọ́ tó táwọn èèyàn dáná sí àwọn ọgbọ́ yẹ̀wò nígbà tí a ń pa ní àgbàmọ́ jẹun jíjì ní ìkìn gbogbo tó bá wá lọ́wọ́ ilé ayé jíjì á lọ́rọ̀ wà lọ́nà halal lọ́nà subhanahu wa ta'ala kó lè wá jẹ sí shaitan kó lè wà mẹ́jẹ sí shaitan lára ara wa lára àwọn ìyàwó wa lára àwọn ọmọ wa lára àwọn ọ̀rẹ́ wa